واتقوا ان الله الأعمال ويغفر ومن يطع ورسوله فقد فاز فوزا عظيما عباد الله يا الله اتقوا الله اتقوا الله سبحانه حقيقة الله لوالديه المظاهرات منكر لما تكونها ومفاقرون ليس هناك مظاهرات سلمية تصيب هناك على الأفعال لكن في هناك سيارة دلالة الرواء علي بن عمير رضي الله تعالى عنه ثم قلت صلى الله عليه وسلم في صلاة البيت إن الله لا يعذب العامة بعمل خاصة ọlọ́run ọba sọ̀fà òní ìfiwé òní jẹ́gbẹ́gbẹ́ èèyàn níyà pẹ̀lú ìhùwà sí àwọn èèyàn kan tó fi di pé àwọn èèyàn ní máma wo bá jẹ́ tí wọ́n ní yí nígbà yẹn ńlọ́lọ́run ọba jẹ́ gbogbo èèyàn níyà àtàwọn ẹni ẹ̀sà tí wọ́n dáwọ́ padà rẹ̀ àbí káàsì ọ̀rọ̀dì ọlọ́run nínú ọjọ́ sàkẹ́bí mọ́sáàtì tó ń lẹ́sọ̀ pé mo gbọ́ ana faratukum ala al-hawd èmi ànábì ni màá gba wájú yín tí màá ti jẹ́ aṣáájú yín níbi àbàtà fọmọ wa rọ́dọ̀dù ẹni tó bá wọnú àbàtà omi yìí ṣẹ́rí bàmí ló lọ tọ̀ wọ́n mú bẹ́ẹ̀ ọmọ ṣẹ́rí bàmí ẹni tó bá wọn nínú àbàtà yẹn lọ́mọ yẹn máa bá àdọ́kù lágbàjá òkè onígbẹ́rúgbẹ́ níbẹ̀ mọ́ láéláé. anábì sallallahu alaihi wasallam. wọn ni làwọn ẹ̀rọ àlẹ́yẹ àkùwà àwọn èèyàn kan wọn wà bá mi níbi àbàtà yẹn àrífòkùn èmi máa máa mọ wọn wọn yà àrífòkùn àwọn náà dé mi tó yóò wọn wà fi dàda sẹ́ àárín àti wọn. tí bá wọn sọ pé àwọn ni ara ni sọ fún sọlọ́lọ́ ọ̀hún innaka la tadri ma bàtàlù ìwọ ọmọ ìwọ tí wọn ti pààrọ̀ nínú ìlànà tó bílẹ̀ nínú ẹgbà wa mi ìwọ ọmọ tí wọn dáadáa lẹ sọyà kọsí lánàá ẹ̀rọ àtẹ̀bí sọlọ́lá àbáńsílá ìdánwò nílẹ̀ kẹ́lẹ́ bàbá sọ wípé sọ́kùtàn sọ́kùtàn lèmọ̀ ń bá dára bára ni torí bẹ́ẹ̀ ìjìnà tẹ́fẹ́ ọmọ ajé ti àwọn ẹni قال النبي صلى الله عليه وسلم إذا لم تكن لا وجواي إذا أنا أبان تجي وأتم في أواليني إنكم ستلقون بعدي أثرا ولعقد أحاديث lẹ́yìn ìgbà tó ní anábì bá lọ ẹ rí àwọn akọwọlọ́gbàlélójú àwọn aláṣẹ tí wọ́n jẹ́ ìmọ̀ tara wọn nìkan ni wọ́n mọ̀ tókè éké títí wọn nìkan ní bámúbámú mo yóò lè ní àmọ̀ bí ebi kọ́mọ ẹnìkan kan ẹ padà pàdé lórí àwọn alágbèrè tí mi àná bíbá lọ́dọ̀ torí bẹ́ẹ̀ fásitìlú ẹsẹ̀ sùúrù o ẹsẹ̀ sùúrù o ṣáṣà tẹlifọwọ́ ní alẹ́ fáwọn obìnrin fẹ́ sábà ṣe sùúrù òun ẹ̀ sábà lórí lànà níbi sọ́nà ọkọ̀ àdìwọ̀ sẹ́lá àdìbí sọ́nà sọ́lá ní sẹ́ẹ̀kì pàdé mi níbi àbàtà sùúrù yẹn òun láti lè mú bí àbàtà ìgbẹ́jọ́ tí ọba ṣe sùúrù sí lórí lànà olùmọ̀gbà àbúlà tí ẹ náà lọ́wọ́ tóbi tó aláwọ̀ sọ̀lá àdàsọ̀lá mi kì í sọ̀rọ̀ kan kì í sọ̀rọ̀ méjì òun làtẹ́bí sọ̀lá ti jẹ́ ohun ń yìí ó yé wa pé alẹ́ padà rí nígbà tí wọ́n bá ń lọ pàdé àwọn aláṣẹ tó ti fi tara wọn nìkan ni wọ́n mọ̀ àwọn máa jẹ wọn máa gbádùn máa bá ẹ̀tọ́ á rí àwọn alámọ̀rí kan tó ti pé wọn ó tó máa ṣàtàkùn rẹ̀ nínú ẹ̀sìn ìdájọ́ lẹ́wọ̀ àánú ẹ̀sìn ẹ̀ rà àwọn alámọ̀rí bẹ́ẹ̀ kí ẹ máa máa takò pé àà yóò bẹ́ẹ̀ ní ti yọ ọ̀dà nínú ẹ̀sìn ẹ̀rígbà tá a nẹbi sọ̀lá àtàlá ń tọ́kọ̀rọ̀ yẹn ọ̀lù fọmọ ọjà múlù náà àwọn sọ̀kábà wa béèrè béèrè òṣìṣẹ́ ọ̀rọ̀ yà á rọ́ṣú lọ́lá ìwọ náà lọ́gá wa wọ́n olùkọ́kọ́ أدوا إليهم حقهم ẹfun wọn lẹtọọ ọgbàrá nínú lè ká wọn níbọn wọn sì fi jẹ ọkọ ẹmí yẹn wọn tẹ́lẹ̀ má ti sọ̀rọ̀ lórí ẹ àtú ilé ìdìmọ àtọrọ ẹfun wọn lẹtọọ ọgbàlùsọ àtọrọ ẹlọ fi ọlọ́run bá lè rẹ fún àlá àwọn àti. wọ́n ní níbẹ̀rẹ̀ hadithi ọwọ́ akẹ́kẹ́ àwọn bàbá ìfúrani tẹ̀síwòsó fún ẹ̀ńbíyà àwọn ìnẹ́bí ọlọ́run ní máa ń darí wọn pẹ̀lú wáyé látọ̀dọ̀ ọba dẹ́dà tó lẹ́mọ máa ta nàbí yóò kọ́ ọmọ bá àdàlù nàbí bá nàbí kan bá ti kó láyé ànẹ́bí mi ni ó ti sórí ìmàdarí àlámọ̀rí àgbẹ̀yẹ wọn ní wíwá nàbí yá bá àyè ànẹ́bí sọlọ́lọ́ àlẹ́sọ̀lá ó ní tẹ̀síwèsí lọ bí o ti wá sáńdẹ bí mọ ọkà tẹkùn lòkùlà fà ọyẹ kúrò alábìọ ọkọ rẹ pẹpẹ tẹnìkan bá ń darí òkè nìkan máa darí ìsàlẹ̀ kálukú sì máa jayé fàmílẹ tẹ ń tukọ rẹ ẹ̀rọ ti wá rí wọn bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù ní o bí ọ̀rọ̀ fún ilé kan yẹn ṣe sùúrù ní o sòórù tẹ ẹ bá ṣe yẹn mọ̀lẹ́bí padà pàdé mi bí àbàtà bẹ́ẹ̀ bí mo ń mú mi àtúntẹ̀mí rẹ̀. àtàwọn yẹn sí ìdùnnú sálámà ọ̀nìjọ́rọ̀ mi. eléyìí àjùmọ̀mù sọ̀bàrọ̀ ni wọ́n gbé jáde nínú àlùmọ́ àjà wọn lọ́dún pé ìròyìn jà lọ. nǹkan náà alẹ́ nínú bọ́rọ̀ tá a bá rí àwọn aláṣẹ ya tó fi lẹ́nu ká fún wa gbà wa ọ̀pọ̀lọpọ̀ ara ara wọ́n ti wọ́n tẹ̀lé ní gbogbo ẹ̀ pátá wọn gbà lọ wa fún ọdẹ sọ́nà wọ́n fún ọ̀nà alákọ̀ọ́lẹ́lì ìlànà ńtọ́jú ẹ̀sọ́ wa fún wa. wọ́n ń gbowó lẹ́wọ̀n wa láti àlùfọ̀ wọn jáde tó ìwọ tí wọ́n ṣe lẹ́sẹ̀ tọ́lẹ́sẹ̀ ni wọ́n ń dá yẹn ó di ẹ̀sẹ̀ wọn wà á lè dùn mọ́ òǹkè ìtọ́ tẹ́yìn tẹ́yìn bá tún lọ ya pa wọn tó ti ẹ̀kẹ́ tẹ̀lé wọn tẹ́ lọ fi orójóró ẹ̀yìn ò sí ẹ̀sẹ̀ ìyapa aláṣẹ wọn. àlìmọ́ àwọn mùsùlùmí rọ́ṣẹ́ ọ̀pọ̀lọ́ nínú àdéhùn omi sàlámẹ́ta wọn lọ bá ti di ibà tẹ̀lé sọlọ́lọ́ àlọ́sílẹ̀ olùdáná ọba ti sọ kíkẹ́ sàyẹ̀kú ọ̀nà ọ̀rẹ́ àdínkù ni wọ́n yóò ṣe lórí wọ́n mọ̀ dáadáa báyìí ṣùgbọ́n wọn ò ní ṣe ọmọ nkẹ́rì ha báyìí ẹni ọba ní ti wọn bá ń ṣe yẹn wọn sọ àwọn òbí tó ti bá bá bọ́sẹ̀ fún ọ̀nà àdúró nìyẹn wọ́n mọ̀ náà dá ẹni ọba tàkà pé èmi ọ̀fẹ́ wọn ṣe yìí èsì bọ́lá fún wọn tẹ́lẹ̀ fún ọ̀nà òbílà ṣùgbọ́n ní dábàá yọ tí báwọn aláṣẹ ó ti rí nìyẹn ọ̀nà àpàlà nǹkan ọ̀sẹ̀ nìyẹn nǹkan ọ̀sẹ̀ lòun. ṣé ká tún bá wọn jàdíyànrẹ ká bá wọn fà á ká gba ẹ̀tọ́ wa tí wọ́n fún wa yẹn àdìbòsí láàtọ̀lá ọ̀sẹ̀ láà ẹ bá jẹ wo mọ́ ọ̀sọ́lù lópin ìgbà tó jáde bá aláṣẹ yìí wọ́n ń kírun ẹ má sọ pé lọ́ba ọ̀rọ̀ yá já ìbẹ̀rẹ̀ àwọn kàwáhálà. àwọn tó òun náà tún lọ sí hadithi ibà nẹ́bí sallallahu alaihi wasallam wọn lè fi dáná ọba sọlá yìí pé àtàdé jìbìrì jìbìrì wà á káyọ̀ ní ànẹ́bí ó ní iná mọ́tàkà mọ́tàkà náà tún lè bàjẹ́ tí o bá ti kó o láti sẹ́wọ̀n fìtínà máa dé bá àwọn ọ̀dọ́ rẹ̀ a ìdí ọlọ́run yẹn fìtínà máa dé bá jọ mi ọ̀kúntùmí ni ayé mo ní gbogbo wàhálà rẹ̀ ti máa wá gan náà òjijì ọlọ́run níbẹ̀ ni bí ìbàdí ọmọọ̀rọ̀ ìdí ọkọ̀ọ̀rọ̀ ìdí. lókè jáde báwọn ẹni tí ń parí jẹ́ nísì ọ̀nà bí tìyẹn náà ni. àwọn aláfẹ àtàwọn tó ń pera wọn láàbà lọ́dọ̀ àwọn aláfẹ wọn àtàwọn tó ń pera wọn lójúmọ̀. àdébẹ̀sọ̀lá àtàláwá sàlàyé bó rè fi sílẹ̀ sí máa wá lọ́dọ̀ aláfẹ bó o tó ṣe wá lọ́dọ̀ àwọn tó ń pera wọn lójúmọ̀. òjijì ọlọ́run جبريل وأن يمنع الأمراء أن أن يمنع الأمراء الناس الحقوق عملاته مغني فهم يلده ويطلبون حقوقه أو يضع في البيت nígbà tó di àwọn ọmọ nàìjíríà ti dọ́là wọn fẹ́ béèrè ẹ̀kọ́ ní tipátipá pẹ̀lú ìdánimọ̀ wàhálà ọ̀gá dé. wọ́n yẹ sẹ́jọ̀ ààrùn láhìlẹ̀ ọmọ ara àwọn tó àtúwà ń wò kó lù mọ̀ náà làwọn náà àwọn náà bá tún máa lọ sí àláwọn aláṣẹ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ akẹ́bí wọn gbé ju sẹ́gbẹ̀kẹ̀ ọ̀rọ̀ àtúnhórí ìdìbò àmì láyà rẹ̀ mú àwọn náà máa gbé ju sẹ́gbẹ̀kẹ̀ ọ̀rọ̀ òkúta náà tí wàá lọ sí ti bára rẹ̀ ni ìdíje ọlọ́run máa sọ fún níbi ìlú ìgbé alẹ́ ìṣọlá ọkẹ́ ìfàyè ìsìlámù tẹ́lẹ̀ mọ́ nínú ẹni tí wọ́n là òtítọ́ ọlọ́run ti sọ fún wa nípa ìṣòro àìsàn àti òmùó látòsí. irú tẹ̀lẹ̀ tó ń tẹ̀lẹ̀ ìwò yẹn kọ́ bá àkùnkùn bí ó ti di ara bí tí wò kọ́ mọ́. ìkọ́jọ tí ọlọ́run bá ti tọ́ wa sọ́nà ìbọ̀rọ̀ ṣe máa rí nìyẹn aláṣẹ wọn nípa àwọn èèyàn lẹ́tọ̀ọ́ ẹ̀rí nígbà wọn bá ti mẹ́tọ̀ wá fipá bá jẹun ní ọ̀tún lẹ́tọ̀ọ́ ah, ó kó mọ jáde yìí fún ọ náà ní olóòótọ́ ó kó jáde ní wọn máa tẹ ọ pẹ̀lú àwọn ìyá lọ. ẹ wá láwọn olùmọ̀lá ẹ̀ táwọn ó nìyí àwọn àbá máa fọ́lọ́ àwọn aláṣẹ ẹ àrẹ̀mẹsọ̀lá àrẹ̀sọ̀lá wa ti dìbí ìlú léèrè ìpè àwọn tí ọba wa là náà lè ó mọ̀ ìgbó ni wọ́n ti máa là ọjọ́ ọ̀la ilé ẹjọ́ wa owó súnmẹ̀ lọ́jọ́ ọ̀la súnmẹ̀ lọ́jọ́ ọ̀la bàbá ṣe kìlọ̀kìlọ̀ ọ̀rẹ́ àwọn ọmọdé kan máa ti wá àti lọ aláàbò ẹni ọba kúrò ti kú fún rẹ̀ nìyẹn kódà bí nàìjíríà bá tẹ̀ bára dá kò lè sojú ẹ̀ mọ́ ẹlòmíì sì lè má tẹ̀ sí ìní mọ́lẹ́bí gan ó sì ní mọ́lẹ́bí gan mọ́lẹ́bí ẹ̀ lè má jẹ́ tó dáadáa nàìjíríà tí ayérayé tí ó fi mọ́lẹ́bí yóò fi parí ní ọdún náà fẹ́rẹ́ jẹ wọ́n ní ìlú wa sọ pé bẹ́ẹ̀ kápẹ́ wọ́n sọ́ọ̀mì pẹ̀lú òkúra lónìí o àtúntò lọ́sọ̀tọ̀ tó sọ̀ a sì ti sùúrù ní ọ. in àmọ̀tà lẹ́yìn ìlànà àkàwé tí wọ́n bá fún àwọn èèyàn ní ọjọ́ ìgbẹ́kọ̀ wa àwọn èèyàn gbà lẹ́nu. báyìí mọ ni àwọn tí wọ́n bá láwọn ní mu wá dára tó òfin lẹ́nu ẹni tó àgbà sẹ́yìn dà ẹ̀fẹ́ fi rẹwà jẹ ní ẹ̀ máa rẹwà jẹ lọ ọlọ́run tó ju gbogbo ẹni tí ń pèrè ẹ̀ lágbà àbọ̀gà lọ sí ọjà ju ẹ̀. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعض فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه واستنى بسنته إلى يوم يبث الله الأرض ومن عليها ووفد الوالدين عباد الله اتقوا الله ẹjẹ dábẹ́rọ alánàbí sọlá àtàlà ti kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa fìtínẹ̀ lápàdà kan látara àwọn aláṣẹ nínú hadith abdullahi bin abbas ọ̀dẹ̀ lọ́ọ̀kì tààrà àdúgbò alánàbí sọlá àtàlà sọlá ìwé wọn kẹ́rì àmì àmì ìlú ṣẹ́yà ẹni bá fi ti kẹta kálá sí ìfàyà rẹ̀ o sì sùúrù rẹ̀ o oṣù sùúrù ni ọ ẹyin yorùbá tẹ́lẹ̀ náà sọ pé kékeré yẹn ọ̀rá lẹ ọlọ́run lè yẹn máa ń fà lé lọ́wọ́ oṣù sùúrù ni ọ sáyẹn ní ọkọ wọn sábà tẹbi náà sùúrù kọ ẹṣin bọrọ torí ẹni yóò tọ́bi ọ̀rọ̀ jáde ó nínú tẹ̀lé aláṣẹ láàrin ìṣẹ́jú kan ẹ ò gbàdí wàhálà ń sálàṣẹ wa sọ pé òun ti kéde kọ́ńtì òde ẹnì ẹ̀kan ọ̀gbọ́dọ̀ jáde ní ẹ̀mí gbogbo tó tún símùrù tí ojú kékeré yẹn lọ ọba kékeré jẹ́ o má jáde ọkẹ́ jáde ọmọ àti bẹ́ẹ̀ yẹn lọ mọ sami kàtàjà ìlíya irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá kú kú lè sọ ẹlẹ́dẹ̀ afáwọn abúlé ìlú ọ̀rọ̀ rọ́bì ọlọ́run tó lára fún wọn àwọn ẹ̀rọ tọrọ ìgbà tẹ̀lé tó tọ̀ lọ́wọ́ àìsílá ìgbé ẹni yẹn o mọ sálà ayẹ́dá mi sọ́ra ẹni tó bá yọ ọwọ́ tẹ̀lé aláṣẹ láti yàrá ó fọ àwọn pàdé ọlọ́run ọ̀la ọ̀jẹ̀ tọ́lá lò ó dàtọ̀ ní lẹ́rí kankan tí ó jẹ́ rí gbé lọ́nà ọ̀bà dọ́là. ọ̀mọ̀ máa ẹni bá wá kú láyé ṣe láti ní pásítọ̀ síbi tọ́ta rí ọ tí ẹ ń lọ bá wọn ṣe ìbẹ̀ ònú ẹ̀ tí wọ́n parọ́ pé báyìí ní alálàáfíà kan ni ẹ lè kú bẹ́ẹ̀ ọkẹ́ kú ní o ọkẹ́ kú ti ẹ ní o ẹnì yóò tọ́ bí eku lórí kọjá alábẹ́ni ní èdè mi ó sì débẹ̀. وليس بعنفه بيعة tẹ̀lé ìgbà káwá ní aláṣẹ òsì lọ́rùn rẹ̀ ọwọ́ kú lórí ilẹ̀ mọ́ tàbí tẹ̀tẹ̀tẹ̀ ènìyàn ojú ìgbọ̀ ẹ̀jẹ̀. Akọ̀wé ìpínlẹ̀ Ẹ̀dá ìpínlẹ̀ Ẹ̀dá ìlú Mọ́yà àdúrà àwọn sọ̀hábà rẹ̀ jẹ́ lọ́wọ́ tẹ̀lé àná. Ọlá lọ wọlé lọ bá dàbí sọ àbí ó sì wà lójú kú kí n kú lọ́gà yẹn. Ọ̀rẹ́ àwọn bẹ́ẹ̀ lọ́rùn kún pé àtàlàkàtà lọ́rùn ọlọ́run àti ọ̀gá mi báwọn sọ̀rọ̀ kan tó ti kọ́rọ̀ yẹn tó lò fún ọkú lè tó lẹ́nu anábì sọlọ́lọ́ àtàlọ́ àtàwọn ọ̀gá dàbí bẹ́ẹ̀ anábì má pè wá nígbà tí obìnrin káàbí fún lábẹ́ká wà bọ́ba ìlànà àlùfáà ní ká mú bá gbàgbẹ́ àgbàdo ọlọ́run òun náà ní pé bí mo àkàdá àlè náà inú àdùká wa ní dánábì gbà lọ́wọ́ wa ẹnbẹ yàrá alásùlámù ìwọ̀sọ̀ ibi bá ti ti di mùsùlùmí yìí a máa tẹ̀lé aláṣẹ bí mọ ìṣọ́kù náà nígbà tá a bá wà níjú pépé fẹ́mọ̀ báwọn Yorùbá náà sọ pé inú tó ní ṣe kí ni ọ ní mára yá wá ọkùnrin tí ò sí àwọn olóúnjẹ tọ́mọ fẹ́ gbóòórùn oorun olóòlè ètò bẹ́yẹn bí mọ ìṣọ́kù náà nígbà tára wa bá ṣe pépé tá a wà nínú ọmọ kíláàsì náà ìgbà tí mo wọ̀ bá nínú àwọn àgbọ̀rọ̀ alábẹ̀rẹ̀ àwọn àtẹ̀lẹ̀ àlùkáwà àwọn òṣèlú wọ́n sori náà àwọn anú sọ̀rọ̀ ni wọ́n lè sori náà agbọ̀nkálá pẹ̀lú àwọn ènìyàn àbáwọ̀ nínú rẹ̀ wọ́n á ka ọ̀tá ní alẹ́ yìí náà àti gbogbo ẹni ọba ti dá sílámù láti òye rẹ̀ ìgbésẹ̀ abáwọ̀ alọ̀ kẹ̀jẹ̀ ní àwọn aláṣẹ náà tí wọ́n ń jáde fàmílì sí ìtúkọ́ tí wọ́n kọ́ lágbani lórí ẹgbẹ́ bá ti bá ń mú olórí wọn wọn ọmọ bébí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ọ̀fíìsì òní ìdá agbọrọ sọmọlẹ àti tẹlẹ wọn wọn ala nínú ẹsẹ alamọrọ kàtà àwọn tí wọn bá jẹ alájà àgbọrọ bá wọn kọ alámọrí wọn ilà àǹtarọ òkúrọ mbàwá àdìríńdà fúnmínú lọrọ fíjì lọrọ àti tẹ bá ní àyè nígbà tó tó fojú hàn ẹsìn lẹrìí ọba àbẹdà ẹrin kọta wa mẹgbà wa mi tí wọn bá tẹrí mọ lẹkọọ kan lọ́dọ̀ alátẹbí òkun ọ wọn là dá àwọn ìgbìyànjú kàtọ èròǹgbà rẹ yẹn mẹ tẹtọ báyìí sùnmà wà á tẹ̀ ìwọ sábà gbọ́ ń tọ́ba wí ó sì máa tẹ̀lé ìlà àyè ìlà ilé ìkàdúrà ìlú kúrò ìtààmì sọ̀rọ̀ tẹ̀sán ni màmá fi tọ́tọ̀ rẹ̀ láì ní jáde pé wàá táyé wàá jáde kúrò nínú tẹ̀lé rẹ̀ inú ìgbà wa mi wà ní àkàlù mọ́lẹ̀ kódà táwọn alátẹ̀jẹ́ dúkìá rẹ̀ mọ́lẹ̀ wọn làwọn ó fún ọmọ òde fún ọ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ wọ́n jẹ́ yẹn níbi ìmọ̀ tó ó ní sùúrù náà afa wà lórí lọ́jọ́ mọ̀ ọ̀gá ìjọba sọ̀rọ̀ ó ní báko òun sálàyé fún mi pé wà á nẹ fún wọn bí hàkí àìsí wọn gbóná òtítọ́ yìí náà ní kájẹ́sì jábọ̀ níbi yóò dá ilé wa ọ̀sán ọ̀dọ́ wa ní bínú tí wàá dáadáa ní ká máa sọ pé ẹ̀rú náà dá wúlò àtàkà fún mi lọ́ọ̀dí lọ́sọ̀tẹ̀lẹ̀ rẹ̀ àní pààrọ̀ ẹ̀kú أيها المسلمون عباد الله والله ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sẹ́lá ti kọ́ alẹ́ kọ́ ẹni tí ọ̀gá tọ́kù wulẹ̀ gbọ́ ní o ó tún sọ lọ́rọ̀ mi ìgbé yọ ọmọ padà darí àlámọ́ rí yín bí báyìí tí mo bá lọ fẹ́ ìjà ló yà á kú lẹ̀ o mọ́ọ̀tù ìṣòro o ní o tẹ̀ fẹ́ ni wọ́n máa sọ ní mímọ̀ fún yín bí ọ̀tá ni wọ́n ní ẹ̀ṣẹ̀ wọ́n yóò kéré náà alẹ́ ìfọ̀ mọ́ọ̀tù àdìgbò ọlá àtọ àjọlùmọ ní àtọlá ṣùgbọ́n bàbá ti rí bẹyẹ tó dàtí yẹn ọba jíyà alátẹkẹ ní kéèyàn bá kírun ní láti mọ orí ọ̀nà ẹ̀yà ẹ̀sìn ní àbíyàn ọba jíyà yóò di àtúwò èèyàn lọ́dọ̀ tó tẹ̀lé wọn. nínú àwọn ọ̀rọ̀ mi òjijì ọlọ́dún aláwọ̀ aláṣẹ máa wà pé kí wọ́n máa parí láṣẹ ni wọ́n bẹ ẹ̀wọ̀n rí dáadáa àwọn sì máa ṣe nǹkan bẹ́ẹ̀ ìtumọ̀ pé kọjá ọlọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀yẹn ṣe dáadáa kódà bẹ́ẹ̀ jìyà lórí ìgbà ẹ̀ṣẹ̀ dáadáa. أخاه سيد بن حضير ولا رحمة على الرجل صلى الله عليه وسلم قل الإجابة بمنى الستات بعد الستات Èwo ti dára lọ́jà ti tẹ oníkẹ́tọ̀ òṣèlú kíkẹ́. Ìdàgbà ẹ̀yẹ̀ ní gómìnà ilé ìdáhùn ẹ̀ máa ń lọ fún sáré fáwọn bẹ́ẹ̀. Ànábi sọ̀lá sọ̀lá ọ̀rẹ́ bí a kí ni ẹ̀rọ ń sàkàrọ̀ ọ̀jẹ̀ bá àyè látàrọ̀. Sọ́yọ̀ kí ẹ̀sùn máa di ẹni lẹ́yìn ìtọ́ka wọn kàwọ́ kí ẹ̀sùn lọ́rọ̀ yìí ẹ̀rọ àkàtàlà tó ń wí ní pẹ́pẹ́pẹ́ àbí tí wọ́n bá lọ fẹ́ẹ́ rí àwọn akọwọ́ alágbára lójú náà alábẹ̀ má fi rò rúrò yẹn ti dẹ́rù pàdé ìlú. báwo ni bàbá fi rọ̀ dáadáa lọ àbòkù ìgbẹ́fẹ́ rọ ọlọ́mọdé àbáwọn mọ̀. àwọn sábùkù bẹ́ẹ̀ ẹ̀ nígbà tí kàdíjà ti wọlé o fọlọ́ ìfẹ́ ìjà yìí kàmílẹ̀ ti tutọ́ nígbà tó fi ń darí rẹ̀ rọ ọ́ darí rẹ̀ fún tó fi darí ilẹ̀ yẹrọ sọ́jà ó lè máa ṣe báni sọ̀rọ̀ ńgbà mí kó lóun sì rí gbogbo àwọn eléyìí tó fi pọ́n gẹ́gẹ́ bọ́gẹ̀dẹ̀ ẹ̀sìn máa ń pọ́n kọ́sàn ẹ̀sìn máa ń pọ́n àsìkò tó ẹ̀ fún wọn kà ní tó báyìí ẹjọ́ ọ̀bà ní tọ́wọ́tọ́wọ́ yìí alákẹ̀kẹ́ náà làwọn eléyìí o ẹ̀rí ọ̀rọ̀ yìí làwọn sọ̀hábà wà lórí ẹ̀ èdè ọ̀rùn wọn rà ìhùn jẹ̀míà nígbà táwọn aláṣẹ bá gbèsè wọn dé tí wọ́n ń fàmílẹ́sì ń tutọ́ pépé tara wọn nìkan ni wọ́n mọ̀ wọn fún alẹ́ tọ́ wa ta dẹ̀ rí báyìí. àti sùkúrù ni ọ kábìlì wa náà tí ó wọ àbàdà táwọn aláǹtí tó tó ń retí wa bá bọ̀ wá lọ àwọn àtàwọn lórí ìlànà ẹ̀rí. àbáwọn kò lérò láàyè lọ́dún ọgbà òkúta ayọ̀rọ̀ fi wà lọ́wọ́ ọlọ́dún ọba hànẹ́ ìdùnnú ọ̀kan náà wọn tàbí ìdíjọ tàbí àgbà ọlọ́dún ọdún bẹ̀rẹ̀ ọ̀pẹ láyé ẹ̀mí rẹ̀ sì kú dáadáa lọ ọsùnmọ́gbọ́n láyé. àwọn ọlọ́mọ ẹgbẹ́ta ọmọ mọ́lẹ̀ ọ̀kàkàwé náà ilé yìí mọ́ ọ̀nà ẹ̀kọ́ mi náà kàjáàjì. alọ́ gbígbà ìjà rẹ̀ bá gbàgbígbà mi bá fi dé àjáàjì yìí bí tẹ́ ń pa kúkúrú ní pa gbógun. ibẹ̀ yìí bá nẹ́bí gbé ẹ bá wa sọ̀rọ̀ kí ni ká ṣe. àbájá ìṣirò sùúrù ni ẹ ṣe o ẹ ṣe sùúrù ni ọ fa innahu la ya'ti alaykum zamanu tọ́lá kókó kí wọn ní dé wá báyìí illa alladhi ba'dahu sharrun bi. àfikọ́ jáde péjì tó máa wá lẹ́yìn rẹ̀ máa burú jù lọ. àwọn kan sọ pé kálá tẹ̀wá tí wọ́n yẹ kí wọ́n láwọn òṣèjọba mọ́ pẹ̀lú gbogbo ẹni tẹ́lẹ̀. báwọn ní ẹ̀bá kókó ń bẹ̀ fọ́ ọlọ́run tó tún mẹ́rin tí ó tún bọ̀ rẹ̀. àlejò sallallahu alaihi wasallam sọ̀rọ̀ àti kó dábìlẹ̀ ìdí ọ̀wà lẹ́yìn rẹ̀ á kúrú jù lọ. lágbájá kan ló ló lè ṣe òun nìyí o. Ah, ó ti dé rí eléyìí ọ̀gbọ̀dọ̀ yìí lọ́wọ́ òun nìyí o. bàbá ò táwọn ní òde é dáa kí wọ́n lè fún wọn báwọn fún ẹ bá dé ẹ̀ ìdí ọlọ́run ti sàlàyé pé bó ṣe máa rí nìyẹn ẹni tí tún wá lẹ́yìn tí wọ́n máa burú jù lọ hàtà tẹ́lifọ̀ọ̀ báàsì máa kọ́ tó yin fún ni kí làwọn ìjà ara akẹ́wàá fi fi yọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ ayọ̀ ọdún mẹ́ta ti gbọ́ orí kan ọ̀dà ẹ̀jẹ̀ ayọ̀ ọdún mẹ́ta kò ní padà lọ́dọ̀ òjì rẹ̀ Ha kò sí rọ̀jà alẹ́ yìí ká máa bẹ lọ. kádẹ́sì sùúrù déèbì pàdé àtẹ̀dá yìí kádẹ́sì ní bẹ̀rẹ̀ mú kí yìí tẹ̀lé àìsàn owó mi nà ní ìgbìkọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àti ọ̀dà bí àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ ọjọ́ rẹ wọn lábẹ́ àlàkà ní amẹsùn ọmọ ọmọ fi ń sọ pé àwọn gbóńdé àlà wọn á lọ bá àpá ọ̀dọ̀ àpá àwọn àtàkùn ìlú bàtìrì ìyẹn náà sọ pé a tọ́ba jáde bá dẹ́wò tọ́tọ́dọ̀ ọlọ́run ọba wa ni ẹ ti sòrò ìdẹ̀rù ìdáná ọlọ́run ọba ìdàgbàdà tọ́ba jáde pé wàhálà yẹn kẹwàá lọ́dọ̀ àjáde ẹni sòrò ọlọ́run ọba dàlàyé wọn bá ní kọ́ọ̀tù ẹ̀jẹ̀ tí wọ́n délé yìí agbọ́dọ̀ àgbàlagbà eléyìí ni mo tó fi ń bò tó fọ́mọ ẹrú ẹrú nìyá rẹ̀ ló ń bà bẹ́ẹ̀ mi ò sì mọ ohun tí ń sẹ́ bàbá àwọn yẹn ti máa ń sọ ti máa ń sọ̀rọ̀ kọ́rọ̀ táwọn àpáàdé mi ò jẹ́ ọmọ ohun tí ń sọ báyìí kó ní àlọ́ fèsì ẹ̀ kápẹ́ ajá kápẹ́ ìwúlò ẹ̀ sí. bẹ́ẹ̀ni kẹ́ ti sọ pé sẹ́fẹ́ lọ fojú ni ó ní ọ̀rẹ́ àti ìsáré ọba lọ hajjájú wa pa kí sàsùn ọ̀la. ìbùsọ̀ àti nínú ọ̀rẹ́ wọ́n ní wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sírò ẹni tí àjájò bá nítorí lọ bí wọ́n rà twenty four thousand ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àti mẹ́rìnlélógún òun làwọn ẹ̀mí dọ́pọ̀ látọwọ́ ẹ̀jẹ̀ àdàrà yóò títí lè ní náírà kan ọ̀sẹ́ ni tó tó bẹ́ẹ̀ tó lè fi àjájò ní káfíìn paríparí mo ta lè gbé náà ní káfíìn ní kóòtù ipò kíì ní nípa ìtọ́jú ẹ̀tọ́ lọ́dọ̀ á ti sùúrù ní o ní ọba ní sùúrù ewu ti bẹ̀lẹ́ ní ẹ̀fà tó lọ ayélujára na náà ìdá àdàlá ẹ̀yẹ rúṣin ọlọ́ ayélujára ṣẹba ẹ̀yẹ ọ̀dọ́ fi nàìjíríà ọ̀káàtọ̀ fi mọ̀dínà ti àwọn ní nàìjíríà àgàgà ní bíbá yìí ń tún púpọ̀ nínú ọwọ́ la ní bíbá yìí gan náà. mo ń sọ mi ìdẹ̀ níyé ma sọ a máa lọ lè ṣe ká a lè ṣe ká má fa wàhálà máa wa lọ wa pé náà nìyẹn tó pé ẹ̀kẹ́ rẹ̀ ti fẹ́ المظاهرات من أسباب الفتن يفهمونها وعلى نيوتالي من أسباب الشرور أظلم الله يفهمونها يوسف الظلم بعد إما تعرفون أفاك عن يمين àti ìtayọ̀ àti àwọn ẹlòmíì ẹni tí ó ẹni tí ọ̀rọ̀ ayọ̀ ń ọ̀.

النبي صلى الله عليه وسلم قل ان صبري وكن ديتا لا لا تبقوا وانا تري ولا يريد على رجال ọgbọdọ bọta bí ọ̀rọ̀ onífẹ òun náà ẹ̀yin sọ fún wa ẹsọ pé ìjọba fẹkẹ máa fẹ òun náà kí ló ní ọdún bọ́ọ̀lù bọ́ bọ́ta ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ ká fi béèrè kẹlẹ̀ kí ló tí wọ́n wà fi máa ń kó bọ́ bọ́ta padà ẹ̀sìn ọ̀gbọ́n wọn onífẹ̀ẹ́ sí nìyẹn ìyẹn gbọ́dọ̀ pé lójú táyé o ènìyàn lọ wọ yẹ̀wò pẹ̀lú aláfẹ ẹnì mú olè tí yẹn wájú àwọn ẹ ajásí pé Ọlọ́run ò bí ọ sọ̀rọ̀ láti bá wọn sọ̀rọ̀ ni á pè sí àwọn àgbààgbà kí wọn lè ojú sí wọn kí wọn bá wọn sọ̀rọ̀ ìgbésọ kíkéde yìí máa burú ẹ bá wọn wò ìjàmbá yìí wọn wò ìjàmbá yìí o pẹ̀lú lẹ́tà nínú àwọn ọ̀nà ìdánilóníyàn. تابعنا حديث الدين النصيحة ولأئمة المسلمين وعامتهم أما تلوني níbi dáadáa níbi nǹkan tó bá kù díẹ̀ kàtó lọ́jọ́rọ̀ ọ̀sẹ̀ tí ọlọ́run ọba á máa bí wọn ọ̀rá ni á máa ṣe ṣùgbọ́n tó bá kù díẹ̀ kàtó bá alákèsì dàbẹ́fẹ́ kíkọ́rọ̀ láti ọ̀pá kéèsì yẹn. àlè kọ́ lẹ́tà ọ̀pọ̀lọpọ̀ wọn ní abẹ́yẹfù téèyàn lè sẹ́ńtì ohun tí sún yẹn nínú àwọn ọ̀nà tá a lè gbà fi sẹ́ńtì tí wọ́n nìyẹn. ونسأل الله تبارك وتعالى أن يصلحنا ويصلح الرؤساء ورئيس الدولة النيجيريا وأن يحفظه من كل سوء وأن يتولى أمرنا وأمره برحمته رب العالمين قوموا إلى صلاتكم ورحمة الله تعالى أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله